ṣiṣẹ́ kó wá jáde ká lọ ṣiṣẹ́ ó rántí báwo kò ṣe láti ṣiṣẹ́ jẹ́ àlọ́ àwọn tẹ̀sí ẹ̀. wọ́n ti fi wọ́n ti fi wọ́n ti fi wọ́n lẹ̀. má sọ ọkàn sí ẹ. wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ sọ wíwá ẹ̀. wọn ò tí ì fi wọ́n lẹ̀ wọ́n ní kán wáyọ̀ tó máa wá sáì fún wọn lọ sí. ẹ wọ́n ní wàá ṣe tó wọ́n máa lọ síbẹ̀ máa ń pa ẹ ló sọ bẹ́ẹ̀ o. máa ń pọ̀ ní màá ṣẹ̀dọ̀ tó bí báyìí. ṣé tó o. yẹ́sì. ẹ máa náà sì kọ́ tẹ́ wàá ṣọ́ọ̀. Ṣàgámù o Ṣàgámù ẹ parọ́ ṣé wọ́n fi àwọn tí tiwa sílẹ̀ láìjẹ́ pé wọ́n sáyẹn. wọ́n ò ní tóun ẹ̀yin tó ní bẹ́ẹ̀ yíjú sáà yọ face mask lọ́ọ́ fi báyìí ní ṣàgà. lórí ìrọ́lẹ́ wọ́n ṣe lórí báwọn ṣe kọ́ńtàmù

ìlú èwo ni pé èmi ń jẹ́ pé báwo ni ṣe Yorùbá nation Yorùbá nation gbogbo ìgbà Yorùbá nation náà ah ó yà ọ ẹ bá sọjọ náà ó yà àwọn tẹ̀kọ̀ wọlé tán àwọn tẹ̀kọ̀ bínú tán àwọn tẹ̀kọ̀ bínú tán. Yorùbá nation now. Ẹ̀yà mú máa ń kí n sọ̀rọ̀ náà. Àwọn tẹ̀gbọ́n ti bí. Yorùbá méjì sọ̀rọ̀ ni. onírọ́lẹ́. 1914 amalgamation ló ti expire 1914 amalgamation ló ti expire òun ló da Igbo ló da Hausa tó da Yorùbá pọ̀ ó ti expire 2014 tó ń pẹ́ yìí tó ń dẹ́ni tá a lọ títì lọ́rọ̀ yóò yé ẹ jẹ́ ká mọ̀ wípé àbá Nàìjíríà ṣe mọ́ ṣe fún ní sixty years tí ó bá pé Yorùbá máa ń gbélé ni wọ́n tún gba ìmí ìfìdábẹ́ gbà sí ni Yorùbá nation Yorùbá nation Yorùbá nation no going back Yorùbá nation no going back nineteen ninety nine constitution ti wọ́n gbélé wa lórí nineteen ninety nine constitution ti wọ́n gbélé wa lórí. àwọn awúsá ló dá sáyé àwọn awúsá ló dá sáyé àwọn ló dá sáyé àwọn ló dá sáyé àwọn ìpínlẹ̀ tí nàìjíríà kan sọ̀rọ̀ wà lórí àwọn yorùbá ọmọ àlè náà tún bá wọn sọ pọtẹ́tì ẹ̀jẹ̀ pọ́síṣọ̀ wọ́n lè kàwé o wọ́n dá ìjẹkújẹ ìjẹkújẹ ìjẹkújẹ tíṣẹ́ ìmágídé jẹ òun ló jẹ́ kó lè sọ̀rọ̀ tó wọ́n ní ìjẹkújẹ tí àwọn àjọ ń jẹ òun ló lè sọ ìjẹkújẹ tí wọn fọwọ́ ń jẹ àwọn gómìnà Ògùn state òun ni wọn dẹ́gbẹ́lẹ́ sọ̀tọ̀ wọ́n dẹ̀ lọ́wọ́ ti ẹgbẹ́ constitution wọ́n lò ní ọ̀rẹ́ rí nítorí wọ́n ti wà pẹ́rẹ́ so ẹjọ́ nítorí ọlọ́run o kìí tó wà lọ́wọ́ àti ìrìnà àwọn ìjọba lò sí ni o tó bá lẹ̀jẹ̀ lára wọn lábẹ́ lò ó sí kọ́dọ̀ ń jẹun ẹ̀bẹ̀ ni. jẹ́ nìyẹn. no going yorùbá nation now no going back. yorùbá nation now no going back. no going back. mo ní pẹ́sẹ̀tì máa tí mo sọ kémi náà máa gbọ́ tiẹ̀. àwọn ẹ̀lẹ́bùn lọ kó sílẹ̀ ní ọ̀sán àti fún ẹ̀lẹ́bùn. ṣé ń gbọ́ bá gbogbo ara lé. àwọn sẹ́bùn àbí lẹ́bùn lọ́kọ́ so ẹ bá wa máa ṣí ẹ kẹ máa sọ fún wọn ẹ bá wa máa ṣí ẹ ẹ bá wa máa ṣí ẹ ẹ bá wa máa ṣí ẹ wọn náà wọn eleven tí wọn kó iṣẹ́ léwu ẹran wọn tí release wọn o ẹ jọ o ẹ tètè bá wa sọ fún ọgbọnọ release wọn o Super League. Aç

Tá pra c'est nation is nation is ó dà pé àwọn pàtó abẹ́kúta lẹ̀ ó kọ́ láti gbàgbọ́ bí kan ó yà kí kúrò náà. òṣìṣì màmá bọ́nú rọ́ṣẹ́ wípé ẹ̀sì sọ́fẹ́ ṣọṣẹ́ òṣìṣì bàbá bọ́nú rọ́ṣẹ́ wípé ẹ̀sì sọ́fẹ́ ṣọṣẹ́ lábọ́dọ́ méjì ilé wíkọ́ dé sí ọ̀fẹ́ ṣọṣẹ́ òwe lówó lówó lówó lówó màmá rẹ̀.

agbúdọ̀ gbà wọn jáde kó tó kúrò agbúdọ̀ gbà wọn jáde. ọba ti ń pẹ́lẹ̀ ó tún kú wọn lágbára ni wọ́n tún kú wọn lọ́jọ́ mi. ó ti bá jù tán ni. so o jalè kò lè sí bàbá mi. ẹ ẹ pèsè mọ́tò ẹyẹ ká máa lọ sóhun mọ́tò sí dà mọ́tò yín yòó ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣáàgà kò ṣẹ́yìn tí kò láwọn ẹni ẹ lò ń bẹ̀ tí wọn bá lọ́kàn wọn ò ní padà wá rálì mọ́ nísìnyí ká máa lọ síbẹ̀ kò ń sọ̀rọ̀ ọjà tá bá búlọ́ọ̀kù ẹnu géètì wọn tó lè jáde tó lè wọlé síbi wà núlé náà síbi òtí lè kó bẹ̀ tó bá dẹ̀ ti tíráàbù wọ́n máa rédíò ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á rédíò ẹ̀. káká ọmọ sẹ́dọ̀ bẹ́tà wọ́n wà ní sẹ́dọ̀ lọ́wọ́ bá wọ́n ṣe méje lọ́wọ́.

sọ́ọ̀bù owó tó ni ẹ̀yà jẹ́ àwọn sọ̀rọ̀ kúrò ọjà fún wa ní sọ́ọ̀bù owó lọ́nà tó wọ́n ní ibi òtí lẹ́kọ́ pé gbòòrò nàtọ́ ní kò bá sọ. àwọn tí kò bá ti sọ ìgbòho ló sọ. ẹ̀ ìfúnná lọ́ máa ẹ̀ bá ti rí ọba ní wọn bá ń bà yọ ọdún Baba. I go. 来，来，来。 àjẹjẹ tó káàdì lọ síbẹ̀ tó ti pè mẹ́ta ó wà jìjà tí wọ́n máa mi ẹ̀rọ àpẹẹrẹ kí wọ́n tẹ̀ bá. t a y nation of ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró náà ẹdúró náà. ọ̀rẹ́ ẹ̀dúró ṣẹlẹ̀. ẹdúró ṣẹlẹ̀. wọ́n ní pé bàbá yẹn ní sẹ́lẹ̀ wọ́n lọ síbẹ̀ bàbá yẹn ti lọ sọ pé wọ́n náà wà á fẹ́ wọ́n náà wà á tọ́ bàtà. ìbúkọ́ ìkìlọ̀ sọ̀rọ̀ ìbúkọ́ ìkìlọ̀ sọ̀rọ̀. ẹni tó bá sọ báyà wọn òbí tó padà bí lọ. ẹ wò ó tó ṣẹlẹ̀ náà ti ṣe ṣe ìjọba dé ní ìwé ọmọkùnrin wọn sí. wọ́n máa ṣú. ọmọ tó ṣẹlẹ̀ ní wípé ẹ jẹ́ ká fọ́lọ̀ ìsọ́ọ̀tì kó ìjìbá fún wa. ó yẹ yín ìmọ̀síkó ìjìbá ni ká ṣe Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Abi ọ̀gáàsì wà láti tó wà látẹ̀kọ̀ yìí wọ́n ní sùúrù rárá wọ́n ní sùúrù rárá wọ́n jẹ́ mọ̀lẹ́bí kò sí ìlú àná mo lọ lọ́ba yìí. ẹgbẹ́ ká sọ̀rọ̀ kù àwọn ènìyàn ẹgbẹ́ bá bẹ́ẹ̀ wọ́n ṣe káwọn yẹn síbẹ̀ ààrẹ gbọ́dọ̀ fẹ́ wọ́n ṣe pẹ̀lú wọn bẹ́ẹ̀ wọ́n ti ní kó wọn lọ bá wọ́n wá sàmì ìlú ṣùgbọ́n ẹgbẹ́ jà ń sílẹ̀. ẹ̀rọ bẹ́ẹ̀ bí wàá di wàá ti sẹ́yìn lẹ́mọ̀dọ̀ lọ́sọ̀ fún yàrá ìbáni sọ bọ̀ agbọ́dọ̀ gé ni kọ́tà ṣe náà àwọn ẹgbẹ́ ti jà wá ní kọ́tà ìwà lọ bá pẹ̀lú ẹ̀ bàbá ìlú. ọmọ wọn mẹ́rin ọmọ bàbá yẹn mẹ́rin ọmọ ìlànà ẹgbẹ́ ìlànà mẹ́rin ló náà ọmọ kọ̀ọ̀lá tó ń mú